ẹ̀lú ló láró ẹ̀tù ló nìbọn kété ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Àbáàsì lónìí yẹn káforí jágbó káforí jẹgàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé káforí jágbó káforí jẹgàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé ìgbà tó tó bá wù ló ń jẹ baálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò olùkọ́ àgbà ààrẹ òbítan ilẹ̀ ìbàdàn ní tilẹ̀ tó kọ́ òkú iṣẹ́ ààrẹ òbítan àkọ́kọ́ nílẹ̀ yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kínní kan ò ní ṣe ẹ́ ààrẹ Lájí Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tó fi fún ẹ. òun pìtàn àgbáyé. ọlọ́run ló ràn ẹ́ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn. àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the twenty-first century, the International Chartered World Learners Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà gbogbo yín la kí òǹpìtàn àgbáyé. gbogbo ọmọ Yorùbá ó kú oríire. oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. ìtànjà fìtàn so ó kú oríire. gbogbo ayé ló ti gbà pé ìtàn wú ojú rí lọ. bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tán fi yé wa ìtàn yàtọ̀ sí àlọ́ o àwòye ìtàn yàtọ̀ sáròsọ o òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o ẹ̀pọ̀ ọmọ olóngìn ní kódà ti ẹ̀ kárí ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Abbas ààrẹ òǹpìtàn kárí ayé ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. kí o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ẹ lè bínú ni ọjà wọnú ara wọn. orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. ẹ tún kọ́ àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè laji abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà lórí ètò yín ètò wa o ètò gbogbo ìlú ìtàn yorùbá. àkọ́kọ́ òun mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dọ́ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò àgbáyé ẹ̀tọ́ sí pé ilẹ̀ ń dá sọ̀rọ̀ wa pé bóun ni ìta àti àṣà wa ò sí ní parẹ́ bóun ni àwọn àwọn wa bóun ni ò sí ní mo dúpẹ́ ọmọ màá lóore bí ẹ ṣe ń wa mo dúpẹ́ a tún wo fídíò a sì á tún jẹ́ kí a rẹ́ kọ̀ọ̀kan mo dúpẹ́ pé bí àwọn bàbá wa ṣe ń so ìbí pọ̀ tá sì ń jẹ́ ká mọ ìpìlẹ̀ eléyìí tẹ́lẹ̀ bá ń wáyé a máa mọ pàtàkì àti ìwúlò orísun ìtàn ìtàn Yorùbá ní tààràtààrà okùn kan tó so gbogbo wa pọ̀ mo rò pé gbogbo àwọn tá a bá ti rí àwọn tó fi sọwọ́ sí mi ń lọ bíi mélòó kan fídíò kan tó ń lọ lórí ìtàkùn ayélujára nígbà tí àwọn ọba wa tí wọ́n lọ ṣe àbẹ̀wò síra wọn gbogbo fídíò yẹn gba orí ìtàkùn ayélujára tí àwọn yẹn sì fi ṣọwọ́ sí mi mo rí fídíò nígbà nígbà mo rí fídíò náà èmi náà wò mo sì rí ọgbọ́n àti ẹ̀kọ́ kọ́ ń bẹ̀ Eh, àwọn tó fi ṣọwọ́ sí mi wọ́n fi ṣọwọ́ ń ṣọwọ́ yìí pé kí ààrẹ òpìtàn bá wọn wò ó ṣé ó rí bẹ́ẹ̀ níbo ni ó kù sí àti pé ṣé ìtàn náà wọlé ẹ eh, mo mọ̀ pé n tí wọ́n fi fi ṣọwọ́ sí mi nù nígbà àsìwò gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa a bá rí fídíò ìtàn àwo gbìyẹ̀wò àá wò pé ṣé ìtàn wọlé àbí ò wọlé lóòótọ́ ṣé àfikún bẹ́ńbẹ́ àbí kò sí ń bẹ̀ nígbà kábíyèsí wa akẹran oníbà ẹkùn tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí kábíyèsí wa ọba adéagbo ọba òòrè mọba ọ̀tún èkìtì fídíò náà wá lọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ lè má rí i àwa tí a rí a wò ó níjẹ́ ká wò ká kọ́kọ́ wo fídíò náà ká tó wá màá fẹ́ tó bá ṣe mo fẹ́ ibi ìtàn tá a fẹ́ lò kangan ni mo fẹ́ ká gbé. ìyàwó ìdìbò ọba máa jọ wà ó àtọ́wọlé ìfẹ́ ni àti pé láti fi ìdí ìtàn múlẹ̀ gẹ́gẹ́ bí aládé ibi àkọ́kọ́ ọba adékúnlé adéayọ̀ adéagbo ìlúfẹ́mi lóyè aláàkọ́kọ́ oore ti ìlú ọ̀tún èkìtì ọ̀dọ̀ wọn lágbèé wà lélẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ kábíyèsí wa eh, ambassador razak aliu adisa akẹran onímọ̀ba àwọn olóògbé adé ìlú ọ̀tún èkìtì lé mọ̀ba èkìtì lé bí kábíyèsí bá ti gbogbo ọmọ àwòrán gbogbo ara ní gbogbo ọmọ káàró jíire ẹ bá kí òun ká dárúkọ yín fún òun lẹkùnrẹrẹ. ẹ ṣẹ́gun ẹyọ ọmọ àwòrán Ọlọ́run máa bùkún yìí o ẹ kéré oko délé agbára Elédùmarè orúkọ mi ni his royal majesty ọba Adékúnlé Adéayọ̀ Adéagbo Oòrè of Ọ̀tún paramount ruler. ntí mo fẹ́ kí akọ́kọ́ lísìtì sí ká gbọ́ pẹ̀lú tí kábíyèsí sọ àwa tá a bá ti máa ń wò mí tipẹ́ mo máa ń sọ fún wa nípa ọba pàtàkì kan ní ìpínlẹ̀ èkìtì ọba oòrè ọ̀tún èkìtì tó ṣe pé olóore gẹ́gẹ́ bíi tí àwa bá láti ìgbà àwáṣẹ̀ tí odùduwà láti ìgbà ayé odùduwà ọlọ́fin odùduwà tí ó bá ti wàjà títí títí tó fi di ọdún 1938 tí ọba Ajagunjẹ ọba tí wọ́n ránṣẹ́ sí ni tọ́wọ̀ ní bá wàjà pé tó bàbá wa ti wàjà o òun ni dókítà onímọ̀ ìjìnlẹ̀ tìbílẹ̀ tìlànà tiwa tí ó wàá jẹ́rìí sí i tí ó satisfy pé lóòótọ́ ni Ọọ̀ni ti wàjà tó ti wá mọ̀ ọmọ olóòkú ńlá túfọ̀ fún lájọ mọ̀ pé tó bàbá rẹ̀ ti dágbére fáyé o òní ọ̀wà rán ni sí aláàfin ọ̀yọ́ àti ọba bìíní kí wọ́n tó kéde fún gbogbo ayé orí ìtẹ́ náà ọba tí ń bẹ́ẹ̀ ọba dé agbo tó ń bẹ́ẹ̀ ní kábíyèsí ọba dé agbo ìpínlẹ̀ èkìtì ló ṣùgbọ́n kinní kan wá ń bẹ tí mo á fẹ́ ká gbọ́ nínú ìtàn yìí èyí sì wá fi àwọn àlàyé tèmi kún un ìfẹ́ kájọ ẹni tí ò bá tí ì darapọ̀ mọ́ wa pé kó wá darapọ̀ ojú òpó dà ó dà pé ojú òpó wa ti dá lọ́jọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ á tó tún rí wò ní orí YouTube Ìtàn Yorùbá á fi ibẹ̀ fún wa nífẹ̀ẹ́ ká farabalẹ̀ gbọ́ bí kábíyèsí ó ṣe tu ọ̀rọ̀ wọn àti àlejò ọba akẹrin oníbà ẹkùn tí a lọ bá wọn láti ìpínlẹ̀ Èkó ẹ rí i pé nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ orin àwórì ló wọlé orin àwórì ló wọlé ẹ farabalẹ̀ o ẹ farabalẹ̀ mọ́ ẹ gbọ́ o ìtàn wúwo jù ní lọ. of Mobaland ìlú Fẹ́mi lóye wà. akẹ̀rùn onímọ̀ọ́bà kan tó gbéra láti ìlú Èkó lọ́hùn ká bọ̀ sí sí ìpínlẹ̀ Èkìtì lébi kí ìjẹ́ àjọṣepọ̀ lè wà láàrí torí àwọn èèyàn rò pé a wá ṣàránjú wo ni ẹ bá wa jẹ́ kí àárí yẹ kí yọ ọmọ Yorùbá ọmọ Àwórì tílé tó kó. a lọ́wọ́ Ọlọ́run inú wa dùn gidigidi gan pé onímọ̀bà wọ́n wá kí wa nílùú ọ̀tún nítorí pé ó tún tan ìmọ́lẹ̀ sí ìtàn tó wà ńlẹ̀ pé èkó ni ọ̀túnmọ̀bà ti wá wọ́n tún lọ sí ìlú Ifẹ̀ láti wá jẹ́ olóore Oòduà ṣe ń gbọ́ ìtàn tí mo máa ń sọ. wọ́n tún wá tẹ̀dó sí ọ̀tún èkìtì mìíràn ah, àjò wọn yìí ó jọ wá lójú gan nítorí pé à ń gbàdúrà pé nǹkan rere tó bẹ̀rẹ̀ lénìí a máa lọ bẹ́ẹ̀ lágbára ṣe lédùmarè. kí jẹ́ ìmọ̀ràn yín gbogbo ọmọ ìlú mọ̀ọ́bà èkìtì àti mọ̀ọ́bà èkó ìjẹ́ pé àjọṣepọ̀ lé kábíyèsí wa kẹrán onímọ̀ọ́bà náà mú wáyé atọ́ lè jẹ́ kí gbogbo gbìyànjú tí kí ìlú mọba kí tọ́ máa lọ sókè ju kẹ̀kẹ́ ìtìrú lọ. onímọ̀ọ́bà sọ nǹkan lẹ́ẹ̀kan ó ní ìfẹ́ ló ṣe kókó ibi tí ìfẹ́ bá ti wà ire máa ń tayọ ni ibi tí àlàáfíà bá wà nǹkan tó dáa tó dáa ló máa ń jáde ńbẹ̀ so mo fẹ́ gbìmọ̀ràn pé kí gbogbo wa wà ní ṣọ̀kan brothers and sisters brothers kama kama rọra wa lọ́wọ́ um, fún nǹkan tó ń sọ about a month ago mo lọ bá gbogbo àwọn ọba mọba náà ní ìpínlẹ̀ wa ba báwọn ṣe wáyìí a lọ sí ọba ayé ayé ọjà a lọ sí ọ̀dọ̀ wa Ọ̀ṣun a lọ sí ọba ìrà láti lọ. Lo sọ fún wọn pé kí gbogbo wa wà ní ibì kan báwọn náà ṣe wá yín sí àwa náà tún gbìyànjú pẹ̀lú àwọn orin kanṣu báwọn náà ṣe máa wá sí ọ̀dọ̀ wọn ọlọ́màkọ àmọ́sí. àṣẹ wa àgbà ọlọ́run. àṣẹ kábíyèsí ẹ ti fọmọdé ju yẹn fàgbà lọ. àmì jésù. ilé ìlẹ̀bà ti ń dè lásìkò tí àwọn alálẹ̀ nìkan fọkọ́ rò lù ọ̀tún èkìtì yìí màá bá yé du àwọn abáyé dé ìlẹ̀bà ti ń tú àwọn abáyé tu ìkọ́ máa ké bí eku ẹ̀yà máa ké bí ẹyẹ Eh, ọmọdé lè fi jẹ́ ẹ̀rá fi àgbà lò òwe aká ilé òwe aká òde. ẹni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kábíyèsí èdè àwórì ni òun sọ èkó tí wọ́n ti wá inú mi dùn fún àwọn àwórì wọn ò ó máa ń dùn lẹ́nu wọn àwọn èèyàn wa ń jẹ́ àwórì wọ́n sọ wọ́n ṣe pàtàkì ìdí púpọ̀ jù okùn kan tó sì sọ gbogbo àwọ àwórè pọ̀ nu wọ́n ṣe pàtàkì ìdí púpọ̀ jù ẹ wá wo kábíyèsí wa tí wọ́n lọ bá ní ilẹ̀ èkìtì ẹ rí i pé yorùbá pọ́nbélé tèmi sọ ẹ láwọn náà sọ bóyá wọ́n wò pé dípò káwọn máa sọ èdè èkìtì tó jẹ́ ti ìbílẹ̀ tí ó jà èdè tá a wá bá àti wọn bóyá wọ́n sì fẹ́ kí gbogbo ẹlòmíì ò lè gbọ́ ni wọ́n fi ń sọ Yorùbá àjùmọ̀ sọ ẹja máa kíyèsí bẹ́ẹ̀ náà tá a bá lọ sí Ilé Ifẹ̀ ní tá a fẹ́ náà ni kí a gbọ́ èdè Ifẹ̀ lẹ́nu kábíyèsí wọ̀ ní rìsà tá a bá lọ sí Ẹ̀gbá ní tá a fẹ́ ládọ̀ bàbá wa Aláké ni ká gbọ́ èdè Ẹ̀gbá lẹ́nu kábíyèsí tá a bá lọ sí ilẹ̀ Ìjẹ̀bú ká gbọ́ èdè Ìjẹ̀bú lẹ́nu bàbá wa Àwùjalẹ̀ tá a bá lọ sí ilẹ̀ Ìjẹ̀ṣà ká gbọ́ èdè Ìjẹ̀ṣà lẹ́nu bàbá wa ọwá òbùkún àdìmúlà báńbáńbáń láwọn orílẹ̀ torí pé èdè ó ṣe pàtàkì púpọ̀ nínú ìtàn ó sì ṣe pàtàkì nínú ìpìlẹ̀. ẹja máa ẹja máa gbọ́ lọ àwọn èèyàn ń pè mí ṣùgbọ́n mi lè tí ì gbé pè báyìí. a dúpẹ́ lọ́wọ́ wọn gan ọlọ́run máa bùkún wọn kọ́ńpínì tó ń rí bàdágìrì kékeré ni o. Uh, apart from Chinese tó wá Americans àwa Japanese àwa Nende Ọ̀fọ̀bọ̀kọ̀ Kula Belema Gokana Soku Bọ́mí ní. Òòrùn ẹ̀dẹ̀ àwọn àtìṣíwájú náà ò rí fún ọdún ìmọ̀ọ́ba yìí lásìkò tí àgbọ̀lùmọ̀ọ́ba wa Bọ̀tún Adésìlúmọ̀ọ́ba. Ṣé wàá lè fọ́n gbó ọmọ Àwórì? mo ní kò sí omi ìjìnlẹ̀ gbéra débi igi ló ń bẹ̀lẹ̀ yọgbà ká fi ń pele àléébá bàbá wa akẹrin ọ̀hún ti ìlú mọ̀bà abánsádọ̀ razak aliu adisa àwọn ló gbé wa dìlú ọ̀tún èkìtì lé ìpínlẹ̀ èkìtì lé ìlú mọ̀bà èkìtì níbí. bàbá wa bàbá kí gbogbo ọmọ àwórì gbogbo ọmọ àwórì gbé o ọmọ agbére ńlá fún gbogbo wa kò ní gbé aburú fún wa orúkọ tèmi ni his royal ambassador razak aliu adisa onímọ̀ọ́bà ti ìlú mọ̀ọ́bà láti ìlú èkó. àrífẹ́ láti àná ìrìnàjò yóò ṣe ìrìnàjò lékeré ká tó kó lé làárọ̀ ká wá débi láago mẹ́fà rọ̀lẹ́ ká wá dé ìpínlẹ̀ èkìtì níbí kí ìjẹ́wulẹ̀ torí ẹ̀ ká fi kó lè ìpínlẹ̀ èkó lọ́hùn ká bọ́ sí ọ̀tún èkìtì. ìfẹ́ ni àti pé láti fi ìdí ìtàn múlẹ̀ gẹ́gẹ́ bíi aládé idẹ àkọ́kọ́. ẹgbọ́n aládé idẹ. tó ṣe kúrò nílùú mọ̀bà ní èkó tó jẹ́ pé ní ilẹ̀ káàárọ̀ òjìrè lẹ́nu. kóòtù òjìrè. ìlú tí a wà ní adénáwà. adéòrè bàbá wa tó wá láti òkun mọ̀bà nílùú mọ̀bà àwọn ìtàn yìí ló gbé wa dé ọ̀dọ̀ bàbá wa aláìlúwà wa bá Adékúnlé Adéayọ̀ Adéagbé. yàtọ̀ sí ti ìmọ̀ọ́ba èkó ìmọ̀ọ́ba èkìtì o ẹni mọ̀ọ́ba ìtọ́ wà kí a ti máa ṣàtúnyọ ẹ̀pà jẹ́ pé ìfẹ́lẹ̀ ń polówó yìí á lè múlẹ̀ láàrin yìí. mo dúpẹ́ lọ́wọ́ ọba Gbàdámọ́sí Onígàndé tìlú Ìgàndò ní ìlú mọ̀ọ́ba. wọ́n fi ìfẹ́ làwọn náà fi múlẹ̀ pẹ̀lú mọ̀gbà láti ọ̀dọ̀ wa láti fi mọ̀ pé orírun tí bí gbogbo ọmọ bá ti ṣẹ̀wá tí gbogbo wọn dẹ̀ ní ìgbàgbọ́ pátápátá nílé tóko wípé oore tìlú mọ̀gbà tó jáde kúrò nílùú mọ̀bà ló tẹ púpọ̀ ìlú mọ̀bà dò torí mọ̀bà ò pé méjì orúkọ mọ̀bà ò pé méjì ẹnìkan ṣoṣo polongo ẹ̀ káàkiri láti gbà tó ti kúrò ní ìmọ̀bà ní òkun mọ̀bà ní èkó òun ló polówó ìlú mọ̀bà káàkiri nítorí pé akíkanjú èèyàn òun ló fi jẹ́ pé ìfẹ́ láti jọba láàrin gbogbo wa. torí pé máa lọ ẹ̀ka máa bá a fi owó orí àpèrè tí pẹ̀lú agbára àwọn alálẹ̀ ẹgbẹ́ bá fi súre fún kábíyèsí wa lórí àpèrè náà wáyé ìjẹ́ pé ọ̀hún ní ṣiṣe àwọn àgbàlagbà ti gbàdúrà fún wọn pé ọmọdé náà fi jẹ́ ọ̀hún fi àgbà ọ̀hún fi lò ẹ̀ka yá bá fi òwò owó wa ṣẹ́ ká bá fi tì í lè. ẹlẹ́dàá àwọn bàbá ńlá wa tó ṣẹ̀ wá wọ́n fi súre fún wọn máa tó wọn máa bó bí òwú. ẹ láti gbọ́ ẹ̀ kábíyèsí wa akẹran onímọ̀ bá ẹkùn wọ́n gbéra wọ́n lọ sí ìlú ọ̀tún èkìtì ní ìpínlẹ̀ èkìtì lọ́dọ̀ bàbá wa òòrè mọ̀bà láti lọ fi ìfẹ́ hàn pé ibi tá a ti wá ní o ẹ̀rí fàpèjúwe ìkòyí wà káàkiri ìkòyí wà ní ìpínlẹ̀ èkó ó wà nípínlẹ̀ ọ̀ṣun ó wà nípínlẹ̀ ọ̀yọ́ bó ṣe wà káàkiri nù ẹ wò gbà tí mo ètò tí mo ṣe níjọ́ wo ṣèjẹ tàbí jẹnikọ́ tí àwọn bàbá wa ń sọ̀rọ̀ nípa ìrẹsà tí wọ́n ní ìrẹsà nígbà tí ó ń lọ ọba kan ìlú bú wọ́n sáà sọ ìtàn mọ́ra wọn gbogbo ìtàn tí wọ́n sọ ọba mẹ́jọ ẹlẹ́ẹ̀kẹsàn-án bàbá wa parí ẹ̀ wọ́n láwọn ti lò one hundred and five years làwọn ti lò àkọ́kọ́ ọjọ́ orí wọn ò tó bá táwa náà bá wojú ẹni tí ń bá wa sọ̀rọ̀ àti ohun wọn kò tó bá wọn ẹ̀yin nǹkan la fẹ́ sọ ṣùgbọ́n tá a bá rántí pé ibi tí mo wá fẹ́ fi mo wá orin àwa tá a bá rí kájọ àlè fi ṣọwọ́ sí mi lórí whatsapp mi lórí zero eight zero two three six eight seven four three two orin yẹn mo ti wá mi ò rí ni lẹ́ẹ̀kan sí whatsapp mi zero eight zero two three six eight seven four three two orin tọ́pọ̀lọpọ̀ wa ti gbọ́ ni ẹlòmíì ò sì kà kún àwa ara wa nímọ̀ bá o ẹ jẹ́ ká ṣètò ara wa tẹ́ bá wá wọnú orin olùgbọ́n ó dọ̀wọ́ rẹ àrẹ̀sà ó dọ̀wọ́ rẹ o ẹ̀rí wọ́n dàkọ olúgbọ́n wọ́n dàkọ olúkòyí àwọn èèyàn pọ̀ tẹ́ ń máa dákọ̀ ọjọ́ ṣùgbọ́n gbòdì pé nǹkan ń kọ́ọ̀tì là ń gé kúrú kí nǹkan ọmọ gùn jù olóòjẹ́ gbogbo wọn báwọn mọ̀ọ́bá ti wà tipẹ́ àrẹ̀sà olúgbọ́n gbogbo wọn ti wà tipẹ́ wọn èyí sọmọ Odùduwà ìnìtàn tí bàbá wa wá ń sọ Ìbàdàn gan-an tí ètí ìlọ́dún lórí látàyè Lágelú là ń ka baálẹ̀ ni o ọba ni o kàkàǹfò ni o Báṣọ̀run ni o là ń ka mẹ́tàdínlógójì Ọ̀yọ́ là ń ka ní tó ń lé lógójì ilé Ifẹ̀ àǹkà tó ń lé láàdọ́ta láti gba Ọlọ́fin Odùduwà ni o tá a bẹ̀rẹ̀ sí ní kà Olúfẹ́ Odùduwà Ọlọ́fin Odùduwà tá a bẹ̀rẹ̀ sí ní kà á rí i pé láti wá irú òtí táwọn sọ ń pa ọ ṣùgbọ́n kí ni mo á fẹ́ lò ṣe rí gbogbo òtàn tí àwọn bàbá wa méjèèjì sọ bó ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ ṣùgbọ́n ìpìlẹ̀ lọ́kàn dàrú làwọ́ wàá sọ tẹ bá wo bàbá wa akẹran oníbà ẹkùn láti ìpínlẹ̀ èkó tí wọ́n lọ sí ọ̀tún èkìtì lọ́dọ̀ òòrèmọba ọ̀tún èkìtì wọ́n ní pé adéèdè kan ń bẹ tí ò sírú ẹ̀ ní gbogbo ilẹ̀ kú ó tù òjire kì í ṣe ilẹ̀ káàárọ̀ òjire ó tù òjire tábà fẹ́ kíra wa ní kú òótù òjìire bí òótù iná ní òótù ìfẹ́ òótù ìfẹ́ bá a ṣe ń wí nù ní ló so gbogbo wa pọ̀ kú òótù ni bàtà àwọn òyìnbó dé àkú ni wọ́n tún máa ń pè wá torí gbogbo kíkí wa àkú òwúrọ̀ àkú ọ̀sán àkú alẹ́ àjíire bí àkú àwa lọ́mọ àkú òótù òjìire wọ́n wá ládé yìí adéidẹ kò sí níbikíbi nínú ìtàn tí bàbá wa sọ wọ́n jẹ́ òye wa pé lọ́dọ̀ akẹ̀ràn oníbà ẹkùn ẹni oòrè mọ́ bá ti lọ kó tó wá lọ sílé Ifẹ̀ kó tó wá lọ di olóore Odùduwà ìtàn tí mo máa ń sọ ń bíjọ́ sí mo sọ pé tá a bá ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ. So ṣùgbọ́n ìpìlẹ̀ lọ́wọ́ afọ́ adé tí ń bẹ lórí oòrè mọ́ba oòrè adé tó gbédé tóun àti Odùduwà fi dọ̀rẹ́ sí Odùduwà ti jẹ́ ọba ọlọ́fin ni o olúfẹ̀ ni o kí wọ́n tó di ọ̀rẹ́ bó wọ́n ti jọ di ọ̀rẹ́ ọ̀dàlú kìí ṣe <laughs> ọ̀dọ̀ oníbà ẹkùn ìnìpínlẹ̀ mọ́ba. òǹkọ́ kò rí bẹ́ẹ̀ ibi tí a sọ pé pìlẹ̀ nu ṣùgbọ́n kankan náà gbogbo wọn wọ́n pọ̀ o ẹ sì gbọ́ díẹ̀ ńbẹ̀ wọ́n pọ̀ tẹ́ bá rántí ìtàkàn tí kábíyèsí wa sọ nígbà káwùjálẹ̀ ilẹ̀ ìjẹ̀bú tán ní wàdá ìlà wọn ti wá àwọn èso ọmọ Odùduwà bí ìtàn ń dàrú náà nu kí ni ìpìlẹ̀ tí wọn ò mọ̀ ọba kan ń bẹ à ń pè ní sẹ́ẹ́ní sẹ́ẹ́ní ni là ń pè ní olókun sẹ́ẹ́ní adé erékùṣù ni orílẹ̀ tiẹ̀ òun ò sí ní mainland island ló ń wà erékùṣù agbami ló wà sẹ́ẹ̀dọ́pọ̀lọpọ̀ nǹkan ti parẹ́ àwọn island kan bẹ tá a ti lò tí o àjàkálẹ̀ àrùn tí ogun tí omi ti rúbò tó ti parẹ́ ẹ rí i pé àwọn tó wà lẹ́kọ̀ọ́ omi máa ń sọsẹ́ lẹ́kọ̀ọ́ àwọn áìláńdì kan bẹ́nu ní ìpínlẹ̀ èkó gan tẹ́ tó wò àwọn áìláńdì míì tó ń bẹ o àwọn áìláńdì míì tó ń bẹ bó ṣe wà láwọn àwọn áìláńdì yẹn bí wọ́n ṣe wà lẹ́yọ lẹ́yọ lẹ́yọ tí wọ́n pọ̀ wọ́n wá wà láti Edo Ondo wọ́n fi wá lọ wọ Ghana tẹ́ fi lọ dé Ivory Coast Abidjan lọ́hùn báwọn island ṣe wà nù erékùṣù sẹ́ẹ̀nì ni wọ́n ń ṣe àkóso rẹ̀ lára àwọn ẹkùn tó wá ń bẹ lára sẹ́ẹ̀nì adé ìní mọ̀báwà ìní mọ̀báwà àjàkálẹ̀ àrùn ló wá ṣẹlẹ̀ ló lé wọn kúrò lérékùṣù àkọ́kọ́ kíní kan bẹ táwọn èèyàn mọ̀ ẹ wo Lagos Island tẹ́ ń wò yẹn àwọn èèyàn mọ̀ pé ńgbà kan ti wà yìí táwọn British wá tẹ́ ń pa àwọn èèyàn lọ rẹpẹtẹ tẹ́ ń gba gbogbo island yẹn mọ́ wọn lọ́wọ́ gbogbo ìsàlẹ̀ èkó yẹn gbogbo ìtàn yẹn ọ̀rọ̀ ọjọ́ mi lèèyàn nígbà máa fẹ́ já lunú ọ̀rọ̀ àwọn bìíní àti Portugal kí làwọn Benin àti Portugal bá dé bẹ́hùn bó làwọn British ṣe dé àti àwọn ọba tí British ń ṣàtìlẹ́yìn fáwọn ọmọ ọba àtàwọn ìdílé ọba tí Portugal ń ṣàtìlẹ́yìn fún wọn. ọ̀rọ̀ ó nítumọ̀ ńgbà náà. ìnìgbà tí àwọn ará bàbá wa elékòó tí wọ́n sọ̀tà ńgbà yẹn yí pé àtàwọn kan yẹn bìí nílò lẹ́kọ̀ọ́ mu ni à gbogbo wọn ò wípé àwọn jọ̀wọ́ náà gbogbo wọn dé wọn ò lè máa tà jọ̀wọ́ gbogbo wọn dé wọn ò lè máa tà ìṣòro tà nínú. ṣe rí mo ti sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ ọgbà wípé ọpẹ́lọpẹ́ àwọn òpìtàn àgbáyé tí wọn ò jẹ́ kí ìwé herodotus ó parẹ́ tó fi ka ilé Ifẹ̀ Ifẹ̀ mọ́ àwọn ancient city márùn-ún láfíríkà. taba Ifẹ̀ tẹ́ ń wò yìí kìí ṣe ìlú kan lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá ní wípé wọ́n ròyìn pé oòrè mọ́ba. kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ilé Ifẹ̀ ọkàn lọ bó ṣe rún Odùduwà àlọ́wọ́ ni ló gbé délé Ifẹ̀ orírun wọn nu ṣe mọ̀ pé Ọbàtálá ló ní òde ìrànjẹ òde ìrànjẹ ń bẹ ẹ̀yìn ìrànjẹ ń bẹ ó sì ń bẹ nílẹ̀ Ìjẹ̀búdò ni ṣùgbọ́n ìta máa dojúrú ọ̀rọ̀ wa pé méjì nípa ọ̀rọ̀ olókun sẹ́ni adé ẹ ṣáà fọkànbalẹ̀ nígbà bá bẹ̀rẹ̀ ẹ̀rì pa ti ra white board kan àti ìmọ̀ digital board míì tó ń bẹ tí mi ò tó wọlé pẹ̀lú ògùn ọlọ́run gbogbo kínní láàfihàn wá ṣe rí olókun báwa náà ṣe nígbàgbọ́ nípa olókun níbí náà ni àwọn ẹ̀yà kan tó ti wà tipẹ́ èmi ọ̀sọ̀rọ̀ àwọn tìsín o lẹ́gbẹ̀rún ọdún mẹ́ta ẹgbẹ̀rún ọdún mẹ́rin ẹgbẹ̀rún ọdún márùn-ún làwọn náà ní ìgbàgbọ́ nínú olókun wọ́n gbà pé èèyàn ni ìjẹ́ èèyàn ìjẹ́ abara ẹja wọ́n gbà pé òun lolókun wọ́n gbà bẹ́ẹ̀ tó pé agbami ní ń gbé agbami ní ń gbé wọn ò tó wá gbà pé ọba ni nìkan wípé ìjẹ́ ẹbọra èèyàn ni wọ́n tún gbà lórìṣà ó lójú ẹni tó lè rí i irú ẹ̀ tí ń bẹ lórílẹ̀ ni wọ́n gbà ní ọ̀ọ́ni nílé Ifẹ̀ òun náà fi jáde mo sọ̀gbà tó ọ̀ọ́ni bẹ̀rẹ̀ sí ní jáde fún wa ní ọdún 1903 mo sọ gbogbo tó ti rọ̀ mọ́ ọ̀ọ́ni yìí jáde nígbà tí ìjà ń ṣẹlẹ̀ láàrin ẹlẹ́pẹ̀ àti rẹ mi ì sọ pé ẹ̀pẹ́ o ìlú ẹ̀pẹ́ ẹ̀pẹ́ wà ẹ̀pẹ́ wà ẹ̀pẹ́ ní o rẹ mo sọ gbogbo ẹ̀ olúbùṣe àkọ́kọ́ ló ń bẹ lórí ìtẹ́ǹgbà náà mo sọ gbogbo yìí aláàfin adéyẹmí àkọ́kọ́ nísìnyí ń bẹ lórí ìtẹ́ǹgbà náà mo ti sọ gbogbo ìtẹ́yìn o mo ti yanjú èyí o. ọ̀ọ̀ni náà dà gẹ́gẹ́ bí òrìṣà orí ilẹ̀ olókun sẹ̀ẹ́ni adé ó dàbí òrìṣà inú agbami àwọn erékùsù yẹn wá lọ lẹ́yìn lẹ́yìn làwọn ìlàjẹ́ ni wọ́n dé lẹ́yìn lẹ́yìn ṣùgbọ́n ìṣòro tá a ní ni wípé àwọn tó bá lòbì kan táwọn kan bá lò àáfàá fẹ́ máa fi ìtàn tì sí wọn lára ẹ rí i pé àwọn ọmọ bá ní ìsìn àti àwórì wọn a máa rò pé àwórì jò làwọn àwórì dé mọ bá ti pẹ́ kìí pé àwórì náà ò pẹ́ o àwọn àwórì ìtàn ọgọ́rùn-ún ọdún méje ó ti lọ lórí wọn o ọgọ́rùn-ún ọdún márùn-ún ti lọ lórí wọn o àmọ́ wọn ò pẹ́ tó mọ bà ó ní fàgbéjúwe ẹ wo rúbàdàn ní ìsìn mọ́yẹ̀ okùn adé ní baálé àkọ́kọ́ àwọn èèyàn wá látọ̀yọ́ àwọn èèyàn wá láti ibikíbi ẹ wá wo dáálẹ̀tì àwa tá à ń bẹ ń bàdàn àwọn tó jòwú dáálẹ̀tì wọn dà àwọn tó jẹ̀gbà dáálẹ̀tì wọn dà dáálẹ̀tì míì èdè e, àárín èdè míì gédéǹgbé là ń lò nìbàdàn iná ni mo fi sọ nípa ti ìmọ̀ká pé tẹ́ ẹ bá ń wo ọ̀fà lónìí ẹ má fojú bó ṣe kéré mọ ìtàn ẹgbẹ̀rún ọdún tí ń bẹ lórí wọn o ńlọrọ mọ́rẹ̀mí ló fi dàrú mọ́pọ̀lọpọ̀ lójú tẹ́ bá ń wo ọdún ọ̀fà wọ́n wá gba wọ́n sì ní ọ̀fà ní mọ́rẹ̀mí ti wá ọ̀fà kọ́ ìpìlẹ̀ wọn láyé ìgbà tí wọ́n ń jẹ́ ìmọ̀kání ìmí ń jẹ́ pírísẹ́ǹsì ìmọ̀ká tó ṣe pé ọba ọlọ́fà nígbà lẹ́yìn lẹ́yìn ni wọ́n ń jẹ́ ọlọ́fà àwọn ní ọ̀ ní wọ́n fi pè wọ́n ní ọ̀fà ìmọ̀ká ọ̀fà tó jáde lára ìmọ̀ká àwọn tó sì jáde lára ìmọ̀ká pọ̀ lára àwọn làwọn òbàrùbá ti jáde bí àwọn núpélé ń pèsè jáde látara òwu máa ṣẹ́kùbọ̀ bàtálá ṣùgbọ́n ìṣòro tá a ní ìjọba dà tí wọ́n gbowó lẹ̀ fúnṣẹ́ ìwádìí tí wọ́n tọpinpin lẹ́yìn táwọn Awólọ́wọ̀ ti ṣe pim ní táwọn ìjọba ti wá ń dúró dé lónìí pé àwọn èèbò náà wàá bá wọn ṣe o kẹ́nìkan kọ̀ọ̀kan pírójẹ́tì kọ́ lọ gbé fún wọn kí wọ́n dẹ̀ gbowó kí wọ́n dà á pò kí wọ́n láwọn òyìnbó máa bọ̀ ń fìyà jẹ wá. àti ìgbàdébẹ̀ yìí pé lẹ́kọ̀ọ́ ẹja gbé irinṣẹ́ ẹja ná owó rẹ̀ ǹjẹ́ àwọn erékùṣù míì ń bẹ gẹ́gẹ́ bíi tílájà bá sì ń wí pé káwọn oníwádìí ọ̀ wá ṣèwádìí ẹ lọ sínú agbami òkun ìjà àmọ́ ráwọn àṣẹ́kùbọ pé àwọn nǹkan ti wà àwọn ìlú kan ń bẹ erékùsù kan ń bẹ tó ti parẹ́ sínú omi àṣe nǹkan kan ìyìn títàn wa fi ń ṣòro fún wa nù tá a bá wá rí àwọn èèyàn tí wọ́n bá wá dìde lórí ìtàn wọn tí wọ́n bá fi ètè mọ́ díẹ̀ ń tó sì wá ń jẹ́rìí sí ní tá a bá ń sọ àwàjámọ̀ ẹ wọ ọdún tí mo ti ń pariwo bọ̀ nípa ọba ọ̀tún èkìtì wípé kèye sọmọ Odùduwà olóore mi ìní gbogbo tí wọ́n ń pè lẹ́kìtì kò sí tribe kankan tí ń jẹ́ èkìtì àgbáríjọpọ̀ gbogbo agbègbè òkìtì ọ̀gán là ń pè lé àwọn ikán òkìtì ìní dialect ní èkìtì òkìtì èkìtì orí erí àwa ará ìbàdàn ọ̀yọ́ déjẹ̀búdẹ́kọ orí làwa ó wí àwọn ilẹ̀ gbómìnà lálálẹ̀ gbómìnà wọ ìlọrin erí iná ni wá ń jẹ́ èkìtì òkìtì èkìtì òkìtì. kí náà ní òkìtì ìyíntọ́ga story building tàbá fẹ́ sọ̀rọ̀ nípa cocoa house ní ti òkìtì ní cocoa house ìyíntọ́ga àwọn òkè tí ń ni wọ́n ń pè ní òkìtì iná là ń pè ní èkìtì òkìtì ìtọ́bọ̀ lo òkè tí ó lọ sókè iná òkìtì ọ̀bọ lọ sókè. You lílẹ̀ èkìtì wọ́n wá pọ̀ àwọn ẹ̀fọn ń bẹ ìjẹrò ń bẹ alára ń bẹ wọ́n lọ bámbámbámbám tó gbé orílẹ̀ yẹn tóbi àwọn ọlọ́yẹ náà ń bẹ ń bẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n fún wọn iná fi ní tá à ń pè ní confederation tá à ń pè ní pelúpelú mẹ́rìndínlógún tí mọba náà jẹ́ kan bẹ̀. tẹ́bá bá máa wo àwọn ará èkìtì wọ́n wà lóyà sí Ifẹ̀ gan wọ́n wà lóyà sí Ifẹ̀ kò ní bẹ́ẹ̀ ń pilẹ̀ o ṣùgbọ́n ńgbà tí ìtàn dàrú ó rí bẹ́ẹ̀ ó jọ wọ́n lójú ọ̀nà bùnmíì lèyàn ìjọ ń bọ̀ tá a wàá fọ́ sí wẹ́wẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan tá a fọ́ sí wẹ́wẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan mọ́bà àkọ́kọ́ tó kọ́kọ́ wà ni là ń pè ní mọ́bà erémi ẹgbọ́n tí mo wí o mọ́bà àkọ́kọ́ tó kọ́kọ́ wà kìí ṣe ti akẹ̀ràn oníbà ẹkùn lẹ́yìn lẹ́yìn mọ́bà àkọ́kọ́ ni mọ́bà erémi tàbí mọ́bà òkun kò sí mọ́ àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ ni wọ́n ti níṣòro tájàkálẹ̀ àrùn ti dé ni wọ́n fi fò sí mainland tí wọ́n kò ní island. ọ̀rọ̀ pọ̀ lórí tó fa àjàkálẹ̀ àrùn ọ̀rọ̀ pọ̀ lórí tó fa àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ tọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú àwọn oníwádìí ìjìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú ni omi ti kún bò ó ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ míì lomi ti gbà rí tómi ò gbàbẹ̀ mọ́ táwọn onílé ń ṣiṣẹ́ ìwádìí bá lọ sínú dẹ́sàtì ń bomi wọ́n kàn rí pé àwọn ọkọ̀ ojú omi wọ́n wá rí pé ọkọ̀ ojú omi tá a rí kése pé wọ́n wá kàn níbí a rí pé ó ṣiṣẹ́ débí ni omi ti gbàbẹ̀ rí tómi ò gbàbẹ̀ mọ́ wọ́n ó wo gbogbo nǹkan tí wọ́n fi ń wo nǹkan sáǹpù wọ́n rí pé òkun gba bí rí kíní kan gbà àwọn oníwádìí ìjìnlẹ̀ a máa ṣe mọ́ bà eré mi yìí tàbí mọ̀bà òkun ó ń bẹ lábẹ́ olókun sẹ́ni adé lára àwọn ẹ̀yà ẹkùn ẹkùn kan náà ni mọ̀bà erémi o mọ̀bà erémi náà pọ̀ o wọ́n pọ̀ o ẹkùn kan náà nínú àwọn ẹkùn tó ń ṣe àkóso tẹ́fẹ́ wá ní oníbà ẹkùn àwọn èèyàn wa máa ń sì í gbé ṣùgbọ́n gbà ti ju èdè ìpìlẹ̀ nù kìí ṣe pé oníbà ẹkùn pé ẹkùn leopard kọ́ là ń sọ tí Yorùbá bá ní pé ẹkùn ọ̀tún ẹkùn òsì ìní wípé àwọn orílẹ̀ eléyìí o àwọn náà tó ṣe pé wọ́n di ọ̀dọ́ wọn mú wọ́n sì ń bẹ lómìnira ara wọn ṣùgbọ́n tá a wá pín wọn sí ẹkùn lẹ́kùn jẹkùn tá a pín wọn sí yìí wọ́n ń bẹ lómìnira ara wọn ni ṣùgbọ́n nǹkan kan so wọ́n pọ̀ ìtọ́fọ oníbà ẹkùn nu kìí ṣe pé ẹranko ẹkùn bíi tèmi ọmọ ẹkùn níbà ọmọ ẹkùn gbénú bàṣoru bíi tọlọ́yẹ́kọ́ ìtí yorùbá bá ń lo ẹkùn ọ̀tún ẹkùn òsì ẹkùn òkè ẹkùn odò ẹkùn kìíní kan wọ́n sọ̀rọ̀ nípa region ìtí yorùbá ń sọ̀rọ̀ nípa ẹ̀nu eré miun tàbí mọ́ba òkun ara ẹkùn kan ni nínú àkóso olókùn sẹ́ni adé olókùn sẹ́ni adé àwọn yúróòpù nígbà agbára ń dé tí wọ́n ń kó nǹkan wá wọ́n fojú ẹ̀ rí tọrọ pọ̀lọpọ̀ àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ rò pé nǹkan nǹkan kójọ ní yúróòpù àwọn nǹkan tẹ ń jí lọ tẹ rò pé ń gbà àwọn òyìnbó bẹ̀rẹ̀ sí ní dé nìsín àwọn òyìnbó ti ń wá wọn ti ń kó nǹkan lọ more than three thousand years tẹ́ ń kó nǹkan lọ ń bí tẹ́ wá ń jí nǹkan lọ torí pé àwọn Europe pẹ́ kó tó lajú ẹ lọ wo ìta ayé Europe ló pẹ́ jù kó tó lajú ṣùgbọ́n kí ni wọ́n lajú tán tí agbára dé agbára náà wọ́n fi ń dààmú ayé tán sì fi de ètò ayé rú agbára ni. nígbà Olókun Sẹ́ni adé bó wọn ṣe ń rí àwọn èèyàn ṣe ń rí ńgbà náà. àwọn tó jẹ́ ìran ìpìlẹ̀ irun wọn a máa ṣẹ́ funfun. ọ̀rọ̀ wa pé méjì àwọn àgbààgbà pé irun wọn bí irun tiwa ẹ̀ pé irun àwa tá a jẹ́yàn dúdú tòní irun tiwa ẹ̀ gùn bí irun tòyìnbó ṣùgbọ́n wọ́n gbà yí pé irun máa ń wá òun náà máa ń lọ sẹ́yìn ṣùgbọ́n dúdú ni tó tík kò ní gùn tó tó yìnbó òun náà wà á yóò wave kọ́lẹ̀ ń pè tí ó ta kòtó tí ó ta òkòtó bí ó ṣe ń rínu ṣùgbọ́n funfun a máa wá là á láwọn èèyàn tẹ́ ń bẹ lérè kùsù olókun sẹ́yìn ní adé nígbà náà lọ kìí ṣe wípé níbi tóníbà ẹkùn gangan kọ́ ni ìpìlẹ̀ nǹkan ní ìpìlẹ̀ ẹ rí i pé tẹ bá wo lónìí àwọn èèyàn ò mọ bí bìíní àti ùgbò gbogbo tí ń jẹ́ gbogbo èmi ni erédò wọ gbogbo gbogbo àwọn ìjẹ̀bú water side wọn ò mọ àwọn èèyàn ní mọ̀ pé láti ìjẹ̀bú téèyàn bá gbé ọkọ̀ ojú omi láti ìjẹ̀bú ìtẹ̀yìn ó fi dé ìpínlẹ̀ Ondo kò jìnnà rárá rárá bí ìgbà téèyàn gba èèyàn kò lè bọ́ lé ni ìní tí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣùgbọ́n àwọn a bá wà lórílẹ̀ fàpèjúwe nísìn ẹni tó wà ní Ìbàdàn tọmọ iye wákàtí tí ó lò kó tó dé láti Ìbàdàn dé Èkó tó wá wò pé mo wá fẹ́ ti èkó bọ́ bàdàn kí n wá lọ sí Oǹdó kí n wá lọ sí bíi kí n tó wá sọ bíi ní tọmọ iye wákàtí tí ó lò kọ̀ wá ní mọ̀ pé láyé tẹ́ bá wá gbé ọkọ̀ ojú omi tẹ́ bá gba agbami kò jìnnà rárá kò ní mọ̀ ilẹ̀ àwọn èèyàn fi ń mọ connection àwọn tó ń gba orí omi bí ìlú ti ń expand ṣùgbọ́n tí wọ́n ń jẹ́ kí tọ́ dàrú nígbà àwọn ará Bìíní náà ń yítàn padà tí wọn ò fẹ́ gbà yí pé ó tu ìfẹ́ làwọn ti wá mọ́ iná ẹ̀ní ọ̀wà fẹ́ máa mú bàbá wa elékòó làwọn náà ó fi fẹ́ wá máa sọ pé àwọn ẹsẹ̀ Yorùbá àwọn ò ní kankan ṣe nílé Ifẹ̀ tó sì ṣe yí pé títí ọdún wo ni wọn ò tó gbé orí àwọn ọba Bìíní wá sin sílé Ifẹ̀ mọ́. tí àwọn òyìnbó Portugal tó dẹ̀ kọ́ tí fáìlì yẹn bẹ lẹ́tà yẹn ń bẹ pé òun sojú òun o ní ìgbà tí ọba Benin ní wájà tí wọ́n láwọn ò lọ gba authority ní ilé Ifẹ̀ èyí òun nìkan kọ́ pé ẹni tó bá lọ àkún ìlẹ̀kẹ̀ tí ọba yóò gbé sọ́rùn tó bá fi lè fún nílé Ifẹ̀ yìí pé tó gba ayọ̀ǹda kó jọba o ẹni tó bá fi lè lọ Ifẹ̀ tó sì darí dé wọ́n ó fún ní ewé àjẹ́ òbàlẹ̀ gbogbo tó bá ṣe nílùú wọn ò gbọdọ̀ fi bí tóyìnbó Portugal sì ṣe tó sì rẹ́kọ̀dù ẹ̀ pé wọ́n gbà pé ilé Ifẹ̀ o lórí ìran àwọn tẹ́ ẹ mọ òǹkọ̀wé wọn Jacob tó kọ ìwé èdè Yorùbá torí nígbà ṣe rí olórí burúkú làwọn Yíbò àtàwọn Fúlàní wèrè yìí àwọn wọn bà nǹkan jẹ́ gbogbo ìgbà yẹn nígbà àwọn British jẹ́ ń colonize wa ẹ lọ béèrè tí ń bá parọ́ èmi ò kú mẹ́rin wa Ìbàdàn làwọn ọba bí ní twenty three thirty one ṣèpàdé lọ́balọ́ba ìlú Ìbàdàn ni kódà èdè wọn èdè wọn tí wọ́n ń lò èdè Yorùbá ni wọ́n fi ń kọ ìwé lẹ̀ nígbà náà ṣùgbọ́n nígbà tó ti di pé wọ́n sún wa kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kọ́mọ́ sí wàhálà ń làwọn yíbò fi dọ́gbọ́n ń làwọn fúlàní fi dọ́gbọ́n náà fi ń pín nǹkan pínkúpì náà fi ń pín nípìnkúpì ìní ìtànkìtàn fi wá ń jáde ẹ rí i pé àwọn àáfàá kan náà fẹ́ bá wọn lọ́wọ́ sí i gbogbo ọ̀já ti ṣe tẹ́lẹ̀ àmọ́ ńgbà tí ààrẹ òpìtàn dé oníbodè ilẹ̀ yorùbá dé akíkanjú ọmọlúàbí dé wọ́n ọwọ́ sí ẹ bá tó bẹ́ẹ̀ ọmọ bọ̀ nígbà tí àáfàá mi sọ lẹ́kọ̀ọ́ tó lóun ó fi àwọn èèyàn mùkún níbi ìmọ̀ mo ní bẹ́ẹ̀ ni èmi gan ó fi anybody yín mùkún bí omi agbami kò sẹ́ tó lè bá mi wọnú agbami ìtàn àtìlẹ́yìn àwọn ọ̀gá mi sì ní bẹ pòfẹsọ Tóyìn Fálọlá ọ̀gá mi ọ̀jọ̀gbọ́n Olúṣọlá Adéjùwọ̀n torí wípé iṣẹ́ ìwádìí yàtọ̀ sí pé kákan máa pààlọ́ ká máa wíwò tó wò tó ká wá máa ní gbàmọ́ wá sàn èmi lọ́lọ́run rán wá ojú oorun mo ti ń rí ìtàn níbo ló ti ń rí ìtàn ló ó ṣèwádìí ni tó lè proof tó bá ń sọ fún wa ẹ bá mi bi ọba náà tó bá ń sọ̀tàn kó wá sọ ìtàn ọba olókùn sẹ́ ní adé fún mi wá sọ ní kúkún kó o sì wá sọ iye àwọn ọba olókùn sẹ́ ní adé tó jẹ. ìlọ́wà ti wá béèrè pé bó o lọ̀rọ̀ Lagos Island ṣe bẹ̀rẹ̀ àfa ọ̀rọ̀ ọlọ́fin ìṣẹ́rí ọlọ́fin a sì ń lo ọlọ́fin ní òtúfẹ̀ ọlọ́fin tá ń lò lótúfẹ̀ iná la yí ìyí èdè ọlọ́fin ìlòdì aláàfin ọlọ́fin lọ́lọ́fin ń jẹ́ ọlọ́fin ló di aláàfin Ọ̀rànmíyàn mú táìtù tó mú nílé Ifẹ̀ bó ṣe jẹ́ pé àdìmúlà táyìn tó ń pe Odùduwà iná ẹ̀ là ń pe ọwá obòkun ilẹ̀ Ìjẹ̀ṣà àdìmúlà náà ni wọ́n ń pè ẹ wá bá ń béèrè pé àdìmúlà mélòó níbẹ̀ nílẹ̀ òtù tá ń pè lẹ̀ Yorùbá lónìí. tábà ní ọba ẹ̀rí gbàgbé táwọn Benin sọ pé nínú èdè àwọn ẹni tí ń jẹ́ ọba ti ọ̀ríjìnéètì ní àwọn òpónú wo ni a máa ń sọ̀rọ̀ báyìí àwọn òpónú wo ni ń sọ̀rọ̀ báyìí nínú èdè àwọn ìní tí ń jẹ́ ọba ti originate tẹ́gẹ̀dẹ̀ làwọn eléyìí ni Ọbàtálá ẹ bá ń béèrè wípé t'álá kìí sọba lọ́jáde nínú orúkọ rẹ̀ nígbà tẹ́yìn sì ń lo ògìso ògìso ló mú ohun tí ń ọba débẹ̀ ọba lè sùn ń bẹ nílé bí a ní ọba lùfọ̀n ó wà a máa ń lo nílẹ̀ yorùbá a máa ń lo olú a máa ń lo ọlọ́fin a máa ń lo ọwá a máa ń lo òòyè òòrè kèé ṣe táìtù orúkọ ọba tá à ń lò ó àlàjẹ́ ló di òòrè tó fi yàtọ̀ sí òòyè alàjẹ́ ni olóore mi ló di òòrè àwọn ni mọba ọ̀tún èkìtì òun ló sì ní adé ńlá wọn ọ̀nà bòmí lèyìn mo ti ń sọ ìpìlẹ̀ tìyún bọ̀ a lo àdìmúlà báà ń la ṣe ń lo orúkọ pẹ̀tẹ́ bá dé bòmí wọ́n pe ẹlòmíì bòmí ní ọwá òòyè ẹlòmíì ó lo òòyè ẹlòmíì ó lo ọwá wọn a sì papọ̀ ń bò míì ibi tí wọn bá ti papọ̀ ọwá òòyè ẹ béèrè adé mélòó wọn ní adé ìṣẹ̀ǹbáyé ti ń bẹ lọ́wọ́ ọmọ ìṣẹ̀yọ kan tẹ́ bá sì wo ọwá òbòkun àdìmúlà ta làdìmúlà ta ni ọwá ta lòbòkun ṣé kan náà ni àbọ̀yàtọ̀ ìta máa dàrú ṣùgbọ́n orúkọ àtoríkì pẹ̀lú ìfarabalẹ̀ àwa máa yanjú kì í sì ṣe ń jákàn yanjú sá táwọn olùwádìí ìjìnlẹ̀ kódà mo fẹ́ bá débi pé mi ìfẹ́ máa gba iṣẹ́ ìtàn wádìí mọ́ lọ́wọ́ àwọn èèyàn torí bàbá ń ṣe iṣẹ́ lọ́gbà kíní ètí ìkún ojú ó sì mọ káwọn èèyàn mo wá rí pé tí mo wá ṣe ju ogbe eléyìí lọ ẹ máa gbéṣẹ́ yín fáwọn èèyàn ẹnu pé káwọn ọmọ bá yín wò ń bolókù sí ni tí mo wá ṣe láyé mo rí pé ah, ó ju kí n wá jókòó tèmi òun lọ mo ń ṣe àwọn iṣẹ́ ìwádìí kan lọ́wọ́ ó sì ti gbé mi rìn kódà ó ti gbé mi kúrò ní gbogbo báńdìrì wa ètò padà tààrọ̀ débì wọ́n á padà wọ́n á pera mi padà máa padà bọ̀ nílé o ilé o máa padà bọ̀ o ààrẹ òpìtàn ẹ̀sọ́ kò yí ọmọ ẹrù ọfà ọmọ ẹgbọ̀n tí ò ní kúsá ọmọ ọlọ́yẹ moyin máa padà bọ̀ ìtàn ní ń jẹ́ bẹ́ẹ̀ kò sọ pé ìtàn wúwo ju ni lọ ìtàn nínú mi fi dùn àwa tá a bá ẹsẹ̀ darapọ̀ mọ́ wa a ti play fídíò a tó wò lórí YouTube àbí lórí Facebook ni kábíyèsí wa oníbà ẹkùn akẹran oníbà ẹkùn ni wọ́n lọ wọ́n gbéra láti ìpínlẹ̀ Èkó wọ́n wá lọ sí ìpínlẹ̀ Èkìtì lọ́dọ̀ bàbá mi ọba Ọ̀tún Èkìtì oore mọ́ba Ọ̀tún Èkìtì mọ̀gbà kan náà jọ ni wọ́n báwo ọlọ́yẹ náà ṣe wà ní ìsinyìí ọlọ́yẹ afọ́nká lé fọ́nká oko gbẹ gbogbo àwa tá a jẹ́ ọlọ́yẹ yẹn tá a bá dèlù ọyẹ ní tá a béèrè ni pé bàbá wa kábíyèsí ọlọ́yẹ o àwọn ọmọ yín dé o wọ́n kì wá mọ́ yín o àmẹ́yìn gangan ta ni wọ́n kì ẹ̀yìn mọ́ bàbá òní wo tá a kọ sára pálásì onílé iná atúwọn ká mọ̀ ṣe é ṣàjọ ọ̀rá Ọ̀rànfẹ̀ ni bàbá ńlá wa tá a lọ Ọ̀rànfẹ̀ iná ẹ̀ ni àrọ́mọdọ́mọdọ́mọ Ọ̀rànfẹ̀ náà ni Odùduwà ọba lóru sì bẹ ìdí mo ti wá yà lọ ìní ọ̀rọ̀ ọba tí àwọn bìíní sọ ń gbà náà ọba ọba ọba ọba wọ́n pọ̀ ní ilé Ifẹ̀ ṣùgbọ́n bí tàn bá ṣe mọ́ iná làwọn èèyàn ṣe ń sọ mo bá ìṣègbà tó bẹ́ẹ̀ gbé mo sọ nígbà mo bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ̀yin ará ilé Ifẹ̀ ẹ mọ̀ tán o ṣùgbọ́n àlọ́ lẹ́ẹ̀ máa pa fáwọn èèyàn tá a bá bá báyìí lọ àlẹ́ bá jáde rè ṣé wọn ò pa àlọ́dà ní ìsìn ìtàn gidi ọmọ jáde ẹ wo ìtàn tí wá ń jáde tó jójú lówó ẹjá gbàgbé àlọ́ ẹjá gbàgbé àlọ́ àti ẹ ti fi dá wa lára yá lánàá àmọ́ lónìí ìtàn ẹjá mójútó ẹ wá wo bí ìtàn ṣe ń jáde sẹ́yìn náà gbọ́ngbà tí kábíyèsí wọ̀ ní ìsáwí láìpẹ́ yìí pé ìtàn wa ó nílò ká ṣàkóso ká ṣe gbogbo ẹ̀ ládùúrú àwọn ìwé aláàlọ́ la ń sọ pé tá a bá ń sọ̀rọ̀ kì í ṣe pé à ń takò ọba kan mo mọ tí mò ń sọ mo mọ nítorí tí mo ṣe wáyé mo mọ tí mò ń sọ níbi ìtàn tí kì í bá dẹ̀ ṣe tọ́lọ̀ ń rán lẹ̀ Yorùbá ó ti kan sáárù látara àtàn ilẹ̀ yorùbá gbogbo gbogbo nǹkan mo mọ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà tó lójú inú wọ́n mọ̀ pé ah n ti bẹ lára kí nígbà tá a ti ẹ̀ tí ì tó báyìí lọ́jọ́ orí n ti bẹ lára kínní ìjù òòṣà àtàn níbí òòṣà ìtàn tèmi náà mọ̀ mímọ̀ tí mo wá mọ̀ pẹ̀lú ìwọ̀nba tí mo mọ̀ àwọn aṣíwájú ń bẹ tí wọ́n mọ̀ jù mí lọ ìwọ̀nba tí mo mọ̀ ọlọ́run fi mọ̀ mí ṣùgbọ́n àwọn kan wá ń bẹ tó mọ̀ jù mí lọ àtúwá wọn á wò nínú iṣẹ́ wọn á gbọ́rọ̀ lẹ́nu wọn ìtabádépò kù díẹ̀ táwọn náà sọ á pè wọ́n sákìyèsí lẹ́yìn èèyàn kò wá sí tí gbogbo àwọn àgbà òpìtàn àti gbogbo àwọn tá a jọ jẹ́ sàwáwù àtàwọn tó jù wá lọ àtàwọn tá kéré sí wa tẹ́ fi wá ń wárí fún wa ni pé akíkanjú ni Lájí Àbáàsì kò bẹ̀rù láti sòdodo ń bi ìtàn ìyí tí sì bàtà jẹ́nu à nífẹ̀ẹ́ sòdodo ọ̀rọ̀ ẹ sáà mọ̀jà sọ kọ́mọ̀bà sí wàhálà à tí wàhálà ọmọ gbà wà dá ìbá sọ tó yanjú ẹ ṣe mọ̀ sí wí náà nu ẹ sáà jẹ́ gbà bẹ́ẹ̀ pé Odùduwà ọ tẹ̀wọ̀n rọ̀ Odùduwà wọlé Odùduwà wọlé ọ tẹ̀wọ̀n rọ̀ bí Ilé-Ifẹ̀ wọ́n ti bí Ilé-Ifẹ̀ a sì ti jẹ ọba nífẹ̀ẹ́ ninety seven apá ní ninety three ní Ilé-Ifẹ̀ nígbà bàbá mi Olúwo ń sọ̀rọ̀ àwọn ẹrú wa àwọn ọmọ wa tẹ́ wá mú tẹ́ wá dá padà ni wọ́n ẹ̀sẹ̀ bá wa kọ̀tà àwọn náà wọ́n kọ ìkédú. sọtàn bello ò kọ́ captain clapperty ò kọ́ bùnú batuta ò kọ́ ẹ bá ń bí bàbá mi kábíyèsí olúwo pé ta ni wọ́n mọ̀ tí ń jẹ́ bùnú batuta àáfàá tí wọ́n gbà fún lórí ju gbogbo ayé kọ̀ọ̀kan nípa ilé Ifẹ̀ preaching of Islam ń kọ́ Arnold tó kọ́ kò kọ́ nípa Ilé Ifẹ̀ ká tó wá aṣọ èyí tó ti pẹ́ pẹ́ pẹ́ ẹ̀rù tó dọ̀s ṣáájú kí wọ́n tó bí Ànábì Muhammad ṣáájú kí wọ́n tó bí Jesus Christ wọ́n ti kọ ìtàn nípa Ilé Ifẹ̀ yẹn. Ifẹ̀ sì pé méjì nínú pípè ilẹ̀ Ifẹ̀ ń bẹ ulẹ̀ Ifẹ̀ ó ń bẹ ilé Ifẹ̀ ń bẹ kápítà wa gangan ní ilé Ifẹ̀ ṣùgbọ́n gbogbo ibi tá à ń pè ní gbogbo ibi tí ọmọ ó tùdé lónìí téèdé Ghana téèdé Benin téèdé Congo ní Central Africa téèdé Abidjan gbogbo ibẹ̀ là ń pè ní ulé Ifẹ̀ tẹ́ ẹ bá ń kàn nínú àwọn ìwé john ẹ má rò pé ayílẹ̀ bá ń bẹ̀ yúlẹ̀ mọ̀ bá ufẹ̀ lẹ́ẹ̀mọ̀ bá ṣùgbọ́n aila wa ń lò lónìí àwọn ará iléṣà àwọn ní iléṣà àwa ará àbàdàn àtàrà èkó àwa ní iléṣà abá bẹ èdè jẹfẹlédè làwa náà bá ń kọ iléṣà dípò yú táwọn fi ń pè nǹkan ilà àwọn àgbà nínú àwọn òpìtàn iná fi wá gbà pé kìí tí bàbá mi kábíyèsí olúwo sọ èdè kan àjùmọ̀sọ inú èdè ìjẹ̀ṣà ni kẹ́ ẹ wá èdè ufẹ̀ ìpìlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olùwádìí wọn sọ láwọn professor of history láwọn professor of history yóò ní apá méjì kọba àlè yanjú ẹ bá sì fẹ́ ká máa bá lọ ká máa tẹ̀síwájú ṣé ká máa bá lọ àbí ká sinmi ká fààyè kọ́ ọ lẹ̀. jẹ́ n wo kọ́mẹ̀ntì ẹ̀yin èèyàn ẹ bá fẹ́ ká máa bá a lọ ẹ bá fẹ́ ká fi àyè kọ́ ọ lẹ̀ bákan náà bí mo ṣe ń gbà táwọn kọ́mẹ̀ntì àwọn èèyàn ojúṣe gbogbo ani láti dá sí ètò ìtàn yorùbá ẹ mọ̀jà gbàgbé ètò ńlá kan ń bọ̀ á payamọ ẹ̀ gbogbo bí ọba ṣe lọ nínú oṣù kẹta ọdún tó ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ìtàn bàbá àtàn ètò tó ṣe pé pàtàkì ìtàn yorùbá lánàá lónìí àti lọ́la tí ó jà mọ ibi tá a ti wá gbogbo àgbáyé gbogbo ibi tó mọ ó ti wá káàkiri àgbáyé làwọn èèyàn ti wá síbi ètò yìí pẹ̀lú ògo pẹ̀lú ògo bákan náà ojúṣe gbogbo ọmọ yorùbá ni ẹ jẹ́ káwa náà máa sọ́pọ́tì ìtàn yorùbá mo ṣe ń sọ àwọn ìjọba wa wọn ò rí tiwa ro mo dúpẹ́ o fún àtìlẹyìn láti ọdún kẹtàlá tá a ti ń bá bọ̀ ẹ̀rẹ̀ nígbà tá a ń bá bọ̀ láti twenty ten nígbò di twenty eighteen lẹ́yìn ọdún mẹ́jọ tá à ń ṣe làtó bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀yin ìyẹn bá wa dá sí ẹ bá wa ẹ bá wa gbé lárugẹ ẹ rí i pé àpá kàn ń ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fún alágbára káàtó ká ààrẹ Lájí Abbas tó ń ṣe ju agbára rẹ lọ a sì dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn ọmọ Yorùbá tẹ́ ẹ bá wa dá sí náà tẹ́ ẹ bá ti dá sí kò sí ní tó kéré bó jẹ́ irinṣẹ́ níta lílo pọ̀ including mọ́tò ẹ rí i pé mọ́tò tá à ń lò a kò jàǹbá tí mọ́tò gbókìtì lẹ́ẹ̀mejì mọ́tò yìí kò ju tẹ́nìkan lè gbé lẹ̀ lọ fúnṣẹ́ ìwádìí ni ìjọ́ òlẹ̀ wa ká máa lọ káàkiri fúnṣẹ́ ìwádìí nígbò sí pé mọ́tò yẹn bá a ti fi last dead mọ́tò tó tákìtì lẹ́ẹ̀mejì gbalárí fídíò yẹn bẹ lórí YouTube náà tá a tún ṣe sójú àpálẹ̀jọjọ́ ara ìdí náà tó ṣe pé a lè fi gbé lọ ibi tó jìnnà bá a sì lè lọ́pọ̀lọpọ̀ ṣe ìwádìí pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ lópin tá a bá dá wọn lómi tẹ bá gbọ́ ọlọ́run ṣàánú ọlọ́run jẹ̀rí àwọn èèyàn wa. Thank you bá wá wo ọ̀rọ̀ wípé àwọn mọ̀bà ti Èkó ìbáṣepọ̀ wo níbẹ̀ láàrin àwọn àti Àwórì àwọn mọ̀bà oníbà mọ̀bà Èkó ìbáṣepọ̀ wo níbẹ̀ láàrin ṣé Àwórì ni wọ́n àbí Àwórì ń bẹ nínú wọn wọ́n yìí ṣe Àwórì. Àwórì ń bẹ lọ́tọ̀ ṣùgbọ́n ilẹ̀ fápèjúwe tẹ́ bá wò ńgbà tí wàhálà dé tí agbára Ìbàdàn bù wá yà tán àwọn tí wọ́n jọ dá ìlú tá ń pè ní Ìbàdàn tó di orílẹ̀ tá ń pè ní Ìbàdàn lónìí tá ń jọ dá a lẹ̀ Ifẹ̀ ń bẹ ńbẹ̀ Ifẹ̀ Ìjẹ̀bú Ẹ̀gbá òwu àwọn òwu náà wọ́n bá jà ọ ṣùgbọ́n mẹ́ta lòwu ikú kan fara mọ́ wọn nínú àwọn ogun tó fara mọ́ wọn ni oyè sílé olúgbòde yorùbá ọ̀yọ́ ńbẹńbẹ àwọn márààrún yìí iná wọn jọ dálẹ̀ ṣùgbọ́n àwọn mẹ́rin lọ́rùn lẹ́yìn lẹ́yìn ìnitọrọ àwọn oyè sílé wọlé ifẹ̀ ìjẹ̀bú ẹ̀gbá àti yorùbá nígbà wọn wá fi ogun tán fi fọ́ Òwu tán wọ́n pa gbogbo àwọn ìlú Òwu rẹ́ àṣẹkùbọ̀ rẹ̀ ni wọ́n wá fi orí wọ́n wá fàbọ̀ lórí àwọn Ẹ̀gbá àwọn Ẹ̀gbá tẹ́ fàbọ̀ lé lórí wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ lọ àwọn Ẹ̀gbá rẹ́ ẹ wo Akínmọ̀rìn ní Ọ̀yọ́ àwọn Ẹ̀gbá wọn nílẹ̀ débẹ̀ wọn Akínmọ̀rìn lọ́yọ̀ọ́ àwọn Ẹ̀gbá wọn nílẹ̀ débẹ̀ gbogbo fìdítì àwọn ẹ̀gbá wọn ní ilẹ̀ ẹ̀gbá ni ìlú ẹ̀gbá ni báwọn ló ṣe ń lọ lọ ń lọ tó fi wá dé ọjọ́ àwọn ẹ̀gbá wọn ni ẹ má dé wọn ní tí mo fẹ́ fàyọ o ọ ń lọ ọ ń lọ ọ ń lọ tẹ́ ẹ bá dé Ìbàdàn lónìí ibì kan bẹ tí wọ́n ń pè ní mọ́kọ́lá ẹ bá ń bè lọ́wọ́ àwọn èèyàn tí ń bẹ lábẹ́kúta ṣé kò sí mọ́kọ́lá lábẹ́kúta nílẹ̀ ìbàdàn lọ́nà èkó bí tá a ti máa ń fọ́ òkúta tá à ń pè ní káraólì ibẹ̀ ní ìkìjà ṣé kò sí ìkìjà lábẹ́kúta orúkọ ìlú ìbàdàn tá à ń wí ìbàdàn gángan tó ń bẹ ní abẹ́kúta ọjọ́ Báṣọ̀run MKO Abíọ́lá ọjọ́ tìbàdàn náà ni ìlú ìṣẹ̀ǹbáyé wọn ìjàyè ṣé kò síjàyè ní ìbàdàn lónìí ìjàyè ń bẹ lábẹ́òkúta báwọn ìlú wọn ṣe wà nú nígbà tí wọ́n wá di wípé wọ́n bá àwọn ìbàdàn jókòó wàhálà dé láàrin àwọn àtìmọ́yẹ̀ á lọ ẹ fún wa lómìnira a fẹ́ mọ́ ọ lọ a lè bá yín ṣe mọ́ a fẹ́ tẹ̀síwájú ká lọ darapọ̀ máwọn èèyàn wa. ọba ẹ̀gbá tó sì jẹ kẹ́yìn tọ́jọba aláké ilẹ̀ ẹ̀gbá tó jẹ kẹ́yìn lórílẹ̀ aké ni là ń pè ní òkìkílù òkìkílù yìí ìyá tiẹ̀ àbúrò rẹ̀ lóbìnrin olóbi sódẹ̀kẹ́ ìdí sí sódẹ̀kẹ́ òfin lè jọba nu ọmọ ọba nìyá rẹ̀ táwa ní ọ̀gá Sódẹ́kẹ́ Onílísàbí ẹ máa dé o Onílísàbí nígbà wàhálà ń dé láàrin àwọn Ọ̀yọ́ lọ́yọ̀ọ́ lé ni o níwájú jẹba lọ́hùn tó fẹ́ súnmọ́dọ̀ Ọya tí wàhálà ń dé táfọ̀njá gbìyẹ Àfọ̀njá ti ṣe Ọ̀yọ́ mọ́ lókè. Okay ọ wá fún gbogbo àwọn tó wà lọ́nà jíjìn kí wọ́n lè máa béèrè fómìnira gbogbo ibi tájẹ́lẹ̀ wà ẹni tó wá dìde nígbà tó ti gbọ́n tí Àfọ̀njá ṣe pé ó mu jẹ ẹni tó dìde lápá àṣàlẹ̀ òun náà wàá ní lísàbí ibi tí ọṣẹ ti ń ṣe Ọ̀yọ́ bọ̀nu gbogbo nǹkan tí ọmọ wa máa wókun tí ọmọ padà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa kí ni wàhálà fi lé tọ́fọ́ ọ̀yọ́ agbára ọrọ̀ ajé ló ń dínkù ẹ rí i pé múrítàlá náà wọ́n fẹ́ ṣe mistake ẹ̀ nígbà tí wọ́n pa àgó ìrosùn síbàdàn tán wọ́n ti kọ ìwé àwọn ó declare àwọn ọ̀bá wa ṣe mọ́ kẹ́yìn Yorùbá àti Ìgbò ẹ̀ mọ́ bára yín lọ nǹkan kan àwọn British àti America wọ́n pè sórí ìrè òburú sórí yín sì pé ẹ jẹ sẹ́gbọ̀n ìyá yín tẹ́ wà ní landlock tẹ́ ẹ̀ lókun ẹ mọ̀ pé àwọn Yorùbá lẹ́ ń jẹ́ péèjì ẹ bá béèrè nínú ìwé tí Muritàlá ka àwọn péèjì tó sọnù ń bẹ̀ gan ìbí wọ́n fàyọ lọ́sàn-án ni ọ̀nà bùnmí ìlẹ́nu iná wa ń di ọrọ̀ ajé mọ́ wọn. lisa bí wa dalágbára tán ṣe sì mọ̀ pé mẹ́ta làwọn ẹ̀gbá mẹ́ta làwọn ẹ̀gbá àpilẹ̀ tó kálukú lọ́ba wọn lẹ́yìn lẹ́yìn ni aláké tó di ọba alẹ̀ ẹ̀gbá o ẹ̀gbá mẹ́tẹ̀ẹ̀ta dọ́ba wọn níní o tẹ́nìkan ò sì bá òfúnra wọn lẹ́yìn lẹ́yìn Lísàbí wá fẹ́ unite wọn ẹ rí i pé mi ò tí ì sọ̀tàn mo ti sọ̀tàn ti Sódẹ́kẹ́ lọ wò tán ti Sódẹ́kẹ́ Lísàbí fẹ́ unite wọn bẹ́ẹ̀ táwọn ògbóni ní ilẹ̀ ìgbà wọn wà powerful Lísàbí dẹ̀ lọ́mọ ogun àwọn olórogún sì ń bẹ nínú àwọn ògbóni yìí náà àwọn náà wọ́n tún máa ń dọ́mọ ogun àwọn nítorí pé wọ́n gbọ́n wọn ò ní fẹ́ káwọn ológun ọkàn overthrow bá a ṣe máa ṣe nàìjíríà wọ́n gbọ́ngàn àwọn ni wọ́n wá pa Lísàbí wọ́n pa Lísàbí wọ́n pa ìyàwó wọ́n pa àwọn ọmọ rẹ̀ inú ọ̀gbun kòtò ìní wọ́n rẹ́yìn wọn sí inú ọ̀gbun kòtò sódẹ̀kẹ́ mórí bọ́ ó sá sódẹ̀kẹ́ mórí bọ́ wọ́n pàgbà pa ọba òkìkílù o ọba òkìkílù the last aláké tó jẹ lílẹ̀ lórílẹ̀ aké wọ́n pa ni o nígbà tí wọ́n á rí pé àwọn ti gbèrú ti fọ́mọ wọn lọ́wọ́ tí lamọ̀dí nínú àwọn ọlọ̀tẹ̀ ẹ mọ̀ ọlọ̀tẹ̀ náà máa ń bẹ irú táyìn náà ṣe ní sita ń lè á sì máa wọn fúlàní àwọn àfáàjà àràbùkà tí ìbá ṣe pé gbà mo gbà mo gbà gbogbo wọn lẹ́nu sọ̀ tó ń kálukú wọn jókòó jẹ́ irú ẹ̀ làwọn ọlọ̀tẹ̀ àwọn owó wá làwọn ọlọ̀tẹ̀ lámọdí lólórí wọn ẹni ibú tí ń pamọ́ relé ìwẹ̀ làwọn wọ̀nyí ọ̀ṣọ́ ayé kan dún bẹ́ńbẹ́ àpàtì ń bẹ́ńbẹ́ wọ́n pọ̀ báwọn ẹni tó kéré jù lọ́dún náà ìní ògún dípẹ̀ tó àpà wá di alátiṣe gbogbo àwọn ọmọ ẹwọn ní ẹsìn pẹ̀lú Ọ̀yọ́ Ìjẹ̀bú ìjà dé láàrin wọn náà tó ní o lórí ọ̀rọ̀ ara alálẹ̀ mo ti sọ nínú ìta akọni sódẹ́kẹ́ lọ wò ó tẹ́ wá lè àsì pẹ̀lú wọn wọ́n wá àtìlẹ́yìn lábọ́sídé tí ń jọ́ ọmọléèfẹ̀ ọmọlẹ́yìn mọ́yẹ̀ okùn adé àwọn sì ti fẹ́ máa padà lọ léèfẹ̀ tí wọ́n fi wá ogun lọ́fà dídálẹ̀ ìbàdàn wọ́n ti wá àjọ wà ń bẹ̀ àwọn náà wọ́n jọ kógun jalú wọn o gbogbo ọjọ́ wọ́n jọ fogun parẹ́ wọ́n wá jọ wà wọ́n wá wà ń bàdàn arọ ọ̀wá arókun arọ òrà jẹ wọ́n wá ń kílèmù ráìtì tó ti sọnù ẹ wá àwọn obì ìdá ìwò ẹ̀mẹ̀gbá sọ àwọn bàbá wa ló gba àwọn obì ìdá ìwò yìí kí ni àwọn bàbá yìí wò ló gbé bàbá yìí gbé bàbá yìí ò gbé mọ́yẹ okùn adé lọ lórí wa ìní wọn fi wá láwọn ó lọ kúrò ní Ìbàdàn àwọn fẹ́ tẹ̀ ẹ́ wájú níbo lẹ́ lọ wọn gbà iná fi wá ní kí wọ́n dá Ifá náà fi lọ gbé babaláwo lùsì wá obì òtún yàn náà kí wọ́n lọ o ní babaláwo wọ́n bá bá wọn dọ́gbọ́n sí èyí àrà èyí àrà tí ń yí sọ́ọ̀tún tí ń yí sósì bẹ́ẹ̀ ni mọ́yẹ̀ ń wò pé sáwà àwágọ̀ kó ní fèrè ẹ̀gẹ̀ ó tó tó àṣírí ìbínú yùn ìnìlámọdé fi fa ìlàsà ọwọ́ rẹ̀ yọ gbàá ó sí ẹ̀gẹ̀ a kí lélẹ̀ àwọn ọmọ mọ́yẹ̀ wọ́n pa ibẹ̀ náà wọ́n pa lamọ́dì sí ọjọ́ dúró ẹ̀rù wa ń bà wọn yòókù lábẹ́ ọ̀ṣọ́ àkóso ti wá bọ́ sọ́wọ́ ọ̀ṣọ́ ayíkandú náà fi wá kó ogbó wọn àwọn ìyàwó wọn ọba wọn lọgbẹ ilẹ̀ wọn ti ń dààmú yínkí nílé yínkí àwọn ìyàwó àwọn ẹ̀gbá àkọ́kọ́ tí wọn ọba wọn kú òun bẹ̀ àwọn ni wọ́n di ìyá ńlá àbàdàn lónìí tó bá ní àwọn wo ni the first ìyálà àbàdàn àwọn ìyàwó àwọn ẹ̀gbá àkọ́kọ́ tí ò bá wọn lọ ni. làwọn wá lọ wọ́n wá fọdù ọ̀nà wọ́n lọ dúró bẹ̀rù ń bà wọ́n iwájú ò wá sí í lọ ẹ̀yìn ò sí í padà sí kí ni iwájú ò fi sí lọ kí lẹ́yìn ò sí fi padà sí. wọ́n ti gbé ró ó ti fọmọ wọn lọ́wọ́ wọ́n ti kógun já ilẹ̀ ẹ̀gbá. sẹ́ẹ̀ kúrò ní pé ìṣọ̀kan ẹ ká wà unite ọba mẹ́ta là ń ní ẹjẹ́ àpapọ̀ kámọ̀pọ̀ bá kan láàmọ́ ní ẹgbẹ́ òkè ọ̀nà ẹgbẹ́ akínní kan ẹgbẹ́ aláké ẹgbẹ́ gbùrà ìtẹ́ pa tí lisa bí dára sí tẹ́ fi pánu. kí láwa ṣe o tá a bá wà ní àwọn èèyàn wa á tún bára wa jà wọ́n pọ̀ wọ́n lógun o jagunjagun ni wọ́n lóòótọ́ torí àwọn àwọn agbésùmọ̀mí ni wọ́n sọ̀rọ̀ àná gbogbo táwọn tó tẹ̀ Ìbàdàn àtàwọn tó tẹ̀ Abẹ́òkúta agbésùmọ̀mí ni wọ́n bí kí wọ́n kíná bọ́lé wọn lé wọn kó àwọn akánjúwọ́wọ́ ogun lọ́ọ̀lọ́ ni wọ́n. kí láwàá ṣe o ẹ̀wà ẹ̀wà ìta àṣírí àwà dá nífà ìfà wa wá mú yàn tá nífà wọn mú wọ́n pètè pèrò tá a bá lè lo ẹsẹ̀ mọ́ sódẹ́kẹ́ hmm, ṣòkòtò sòdì wa ìsìn ni ẹja mọ̀ o ìtí lísàbí ń jà á fún náà ní sódẹ́kẹ́ ń jà á fún òun ló sì ń dáàbò bo lẹ́wà lọ́wọ́ àwọn ẹ̀gbádò tí ń jẹ́ yewa àti àwọn àwórì àti àwọn rẹ́mọ àtàwọn ìjẹ̀bú sódẹ́kẹ́ gbẹ̀ láwọn ogun ẹ̀ ní kojú wọn wọ́n wá bẹ̀ẹ́ tó bá ti lè gbà o láti sọ lórí wa kọ́mọ̀ jẹ́ pé inú káàmpù lẹ́yìn náà mọ̀ gbé á gbà fún ọ gbogbo ogun á sì fira wa jì ọ́ nígbà wọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ ọdún méjì wọn fi ń ṣèyí o ọdún méjì lọ bá wọn lórí rẹ o kí wọn tó wá bẹ sódẹkẹ kí wọn tó gbà wọn tún lọ èèpẹ̀ ibi tí wọn tún bù pọ̀ tí wọn wá lé náà wá lọ sórí oko ìtòkò orí oko ìtòkò ni wọn lọ tẹ ẹ ibi tá ń pè ní ibi tí òkúta olúmọ wà la fi wá pé ibi òkúta la wá fi pè ní abẹ́ òkúta ẹ rí pé tẹ́ ẹ bá ti ń lọ tẹ́ bá fẹ́ lọ síbi olúmọ ẹ ti kan lé sódẹ́kẹ́ kẹ́ ẹ tó ilé sódẹ́kẹ́ báyìí ẹ máa wo òkè olúmọ báyìí ni wọ́n sì bá àwọn ọdẹ ń bẹ̀ ọ̀rọ̀ bòmí ìlẹ́yìn ni ló jẹ́ pé abẹ́kúta tòní sódẹ́kẹ́ lónìí kò sí ní tọ́kan lísàbí ń bẹ̀ nísàbí ò gbọ́ abẹ́kúta tó fi jáde láyé ó lè mọ̀ pé òkúta ń bẹ tí ń jẹ́ olúmọ àmọ́ wọn ò sọ abẹ́ òkúta lónìí olóyìn tẹ bá wá wo àbòsí lísàbí tẹ́ ń fọ̀tẹ̀ pa lọ́jọ́ sí ni wọ́n wá ń sẹlibrétì sódẹ́kẹ́ tó wá ń yùnáìtì gbogbo ẹ̀gbá tó kó gbogbo ọba wọn jọ ọba ẹ̀gbá mẹ́ta olówu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkànnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bòmí ìlẹ̀yìn toró wu àtẹ̀gbá wọn èsè nkankan náà o ọ̀nà bùnmí lèyùn wọn ò wá sẹlibrétì Sódẹkẹ́ kí mo wá fẹ́ lò bọ̀ tí mo fi lọ bẹ̀ ẹ wá wo bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ọmọọba àti Àwórì ṣe rí ẹ wá wo lẹ́yìn ìgbà tí àwọn Abẹ́òkúta àwọn Ẹ̀gbá lọ tán mọ́yẹ̀ tó wá ń fìtínà àwọn Yorùbá Ọ̀yọ́ àwọn làwọn náà wá lé mọ́yẹ̀ kú òòlù kó tó wá di wàhálà kó tó wá di ogun gbanámú ibi tá a ti ja ogun gbanámú ní jẹ́mọ̀lété lónìí kúrúmí náà ti lé àwọn ẹ̀gbá kúò ní ìjàyè ìjàyè àkọ́kọ́ ní ìjàyè kúkúdì ìjàyè kásì ń bẹ́wájú rẹ̀ ní ìjàyè òbíríntí ìjàyè kúkúdì ó ń bẹ àwọn náà kọ́kọ́ ti sá lọ sábẹ́kúta lẹ́yìn ọ̀rẹ́yìn tí ìbàdàn ya láìmoore tẹ́ fi ń búbàdàn pé oore pẹ́ aṣiwèrè gbàgbé ọ̀rọ̀ ará ìbàdàn ọ̀rẹ́ tí ọjọ́ tẹ́ ń fi apẹ̀rẹ̀ kó ọmọ yọyọ jáde tí ìbàdàn fi ogun pa ìjàyè rẹ̀ ń làwọn ìjàyè náà tún bá àwọn ẹ̀gbá sá lọ sí abẹ́òkúta ní ìjàyè fi pé méjì ìdílé méjì ní ìjàyè àwọn méjèèjì sì wà lẹ́gbàá ni kèésì kankan tó jẹ́gbàá nínú wọn Òwu nìkan Ọ̀yọ́ nìkan àwọn òwú tá a tulẹ̀ fún ìní ti àkọ́kọ́ ọba méjì wọ́n sì jẹ káwọn Kúrúnmí ó tó lé wọn ẹlẹ́ẹ̀kejì wá ní ti Kúrúnmí ìní ìjàyè kúkúdì ńbẹ lábẹ́kúta ìjàyè Kúrúnmí ńbẹ lábẹ́kúta ẹ lọ abẹ́kúta ẹ lọ béèrè ńlá wá fi ń sọ ọba tí ọba sọ tàn ọmọ tàn yanjú gẹ́gẹ́ bí àwọn bàbá wa kábíyèsí ọba ọ̀tún èkìtì òsínfìlà foríadé oníbà oore mọ́bà kì í ṣe káwa máa pa àlọ́ káwa là ń sọ̀tàn káwa nígbà sùn kò wọlé lọ́dọ̀ àwọn oníwádìí. lọ́wọ́ á jẹ́ pé ilẹ̀ ẹ̀gbá ń lónìí tá a bá wá pín in ìjẹ́ ilẹ̀ Òwu ìjẹ́ ilẹ̀ Ẹ̀gbá ló ń di Ìbàdàn àwọn Òwu àti Ẹ̀gbá ìran wọn ń bẹ bí wọ́n ṣe mọ Òwu ń bẹ bó ṣe mọ káàkiri èdè wọn ti lọ èdè wọn ti lọ èdè ibi tí wọ́n bá wà ni wọ́n rán ṣùgbọ́n Ẹ̀gbá orí ilẹ̀ wọn náà wọ́n pàpà wá lọ gbé kápítà sí. Si ní gbogbo ìgbà tí Ṣódẹkẹ́ fi ń jẹ́ olórí wọn o wọn ò lo ọba o lẹ́yìn lẹ́yìn wọn ẹ̀sẹ̀ tó wá padà síbi ọba tó ní wọ́n ti pa ọba rẹ́ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wọn á padà síbi ọba padà síbi àwọn ọba wọn tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní lò padà àmàdé ìpìlẹ̀ òsọnù kò parẹ́ ní gbogbo ìgbà tí Ṣódẹkẹ́ ń bẹ Ṣódẹkẹ́ ló ṣe àkóso fá tó fi jáde láyé tẹ bá dẹ̀ délé Sódẹkẹ kẹ tó kan bi tí òkè olúmọ ń wà ẹ ti rí ọ̀wọ́n ńlá kan tí wọ́n ṣe sílé rẹ̀ ojú orí rẹ̀ bẹ́ńbẹ́ ọpẹ́lọpẹ́ pásítọ̀ Túndé Bákàrè wọ́n ti fẹ́ fi títì jẹ ojú orí tán ṣe é rántí lọ́dún tí mo ti lọ tí mo lọ ṣe fídíò ẹ̀ mo lọ lẹ́ẹ̀kínní mo lọ lẹ́ẹ̀kejì a sì fẹ́ rí pásítọ̀ Túndé Bákàrè wọn ò já rí wọn ká ṣe ń tábìlì fún wọn ibi tí sòrò wá wà nílẹ̀ Yorùbá èmi èsì sẹ́yìn tí máa ń lọ́bì tí wọ́n mo fẹ́ ṣe interview fún yẹn tí wọ́n bá ti jẹ́ kí n rí mi bá ṣe tèmi lọ́nu nígbà ẹnikẹ́ni nígbà pé mo mọ tọ́lọ ní ìmọ̀ pásítọ̀ Túndé nìkan ọ̀nà ọ̀nà ní gbogbo ẹ kan tọ́ ọ̀nà Sódẹ̀kẹ́ à ń lísàbí kí lọ́kàn lísàbí pẹ̀lú abẹ́òkúta lọ́kàn lísàbí pẹ̀lú abẹ́òkúta lísàbí tẹ́ ẹ gbà fún gbà yìí rẹ wá kú tán lẹ gbà fún sódẹ̀kẹ́tọ́ yẹ kẹ́ ẹ gbà fún ẹ gbà fún ọ̀làbọ̀mí ìlú Laji Abbas ńlọ́wọ́ á jẹ́ wípé bí àwọn nígbà tágbára àwọn sódẹ̀kẹ́ náà wá le tán wọ́n wá ń gba ilẹ̀ àwọn Àwórì wọ́n sì ń gba ilẹ̀ àwọn Ẹ̀gbádò wọ́n ń gbalẹ̀ àwọn àwórì wọ́n ń gbalẹ̀ àwọn ẹ̀gbádò wọ́n gba ìsàgá gbogbo àwọn ìlú bámbámbámbámbámbá ni wọ́n gbà mọ́ra láwọn ẹ̀gbá gbogbo bíi mòwe wọ́n gbalẹ̀ lọ débẹ̀ Ṣàngó Ọ̀tà nígbà kan lọ́dún kan mo gbọ́ tí wọ́n ní ọ̀rọ̀ pé wọ́n ní bẹ́ẹ̀ kábíyèsí wa náà wọ́n sọ lọ́tà náà ni pé Abẹ́òkúta ooo kòkó lu àwọn rí oko tó fojú hàn kí lẹ rò pé olúyọ̀lé bá débẹ̀ wọn kí lẹ rò pọ́ fa ẹni apẹ́kọ́ mọ́wọ́ ìbàdàn mọ́ tó bá tẹlé kùrọ̀ wọ̀lú ogun ọ̀tà ló lọ olúyẹdùn ọmọ àfọ̀njá gbaran tí mọ̀ yẹ kú lógun gbanámú olúyẹdùn ọmọ àárẹ ọ̀nà kàkàǹfò àfọ̀njá oní ẹ̀ làkọ́ bí àfọ̀njá ńlọdọ lórí ìbàdàn ló di kàkàǹfò àmọ́ kàkàǹfò dálọ́lá ni lákànlẹ̀ ní ọ̀tún olúyọ̀lé ní òsì lákànlẹ̀ ń jẹ́ ọ̀tún olúyọ̀lé ń jósì ọmọ ọba kọ̀sọ́kọ́ alágbára olówó ni ọlọ́lá ní lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ wá ní òun àti olúyọ̀lé ó wá ń pa owó rẹ̀ lára àwọn ẹ̀gbá ń pa owó rẹ̀ lára nígbà wọ́n ti ń já wọlé àwórì àwọn àwórì sì ní ó ń ṣe púpọ̀ pẹ̀lú èkó wọ́n nílẹ̀ àwórì nílẹ̀ wọ́n nílẹ̀ gan ìlọ́wọ́ fi wá ránṣẹ́ sí ìbàdàn lolúyọ̀lé fi wá lọ ọ wá dúró ní ìpara Rẹ́mọ lolúyọ̀lé dúró sí àwa ní ẹnìkan tá à ń pè ní iná kojú àrọmọdọ́mọ rẹ̀ àpàwà jẹ ìmáàmù ìbàdàn yorùbá pọ́nbélé ni wọ́n jagunjagun sì ni wọ́n àti eléèpo àwọn méjèèjì lolúyọ̀lé wá fa àkóso ogun lé lọ́wọ́ wọ́n tún wá kúrò ní ìpara rẹ́mọ wọ́n wá lọ sí agérige ẹ bá ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn ṣé agérige tá ń pè ní tá ń pè ní agége lónìí agérige ní jẹ́ òkè é ságége o agérige ẹ lọ wo àwo tí Dr. Síkírù Àyìndé Barrister kan alájà sífáwù kìnnìkan street lágérígè lówó mọ̀ wá lágérígè ló náà wí agérígè ni làwa sọdá gègé lónìí ọ̀nà bòmí ìlẹ́yìn o àwọn àwórì ilẹ̀ àwórì ni ibẹ̀ wá ní iná kojú àti eléèpo dúró sí tí wọ́n ti wá ń lọ sí ọ̀tà láti lọ bá àwọn ìgbájà láti lọ dáàbò bo àwọn ọ̀tà ṣùgbọ́n ńgbà tí olúyọ̀lé gbọ́nlé yí pé olúyẹdùn kú òun wá withdraw ọmọ ogun láti lọ contest fún olórí baálẹ̀ ìbàdàn ọwọ́ táwọn olú um, eléèpo àti sẹ́ríkì iná kojú tí wọ́n withdraw táwọn lọ kíní ò ní okun púpọ̀ mọ́ ọ̀tà wọ́n ju ọwọ́ lẹ̀ fún ẹ̀gbẹ̀gbáko. E gẹ̀sẹ́ẹ̀tì dẹ̀ ń bẹ sẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè máa sọ̀rọ̀ history ń bẹ ẹ̀rí ń bẹ tèmi ó sì mú wá ní. torí pé àwọn tó wà ní Abẹ́òkúta ẹ̀hànà ni wọ́n o iṣẹ́ ogun ni o ẹ má jẹ́ nìkan kọ́ tẹ̀yìn kò sí ìkankan àwọn tó tẹ Abẹ́òkúta àwọn jagunjagun ni wọ́n sì jagun fá àwọn àtìbàdàn sì jọ mú nǹkan lẹ̀ mẹ́bà fọjà jẹ Ìbàdàn lónìí Ìbàdàn ọ̀fọjà jẹ wọ́n wọ́n á sì jọ mọ́ ṣùgbọ́n Ìbàdàn ni máa ń fi wọ́n ràn ìfihàn tí bàdẹ́ sì fi wọ́n rìn lọ fa ogun èkìtì parapọ̀ ni mo sọ pé ogun yọ ìtàn ogun èkìtì parapọ̀ yọ gbà mí ní odidi ọdún kan gbáko àmọ́ sọ́lẹ̀ mẹ́ta lọ́sẹ̀ yóò sì gbà wá lọ́dún kankan tó sọ tán gbogbo ilẹ̀ yorùbá pápátá kò sí tí ì mọ ipa tí a kó nínú ogun èkìtì pa ogun tá a fi sixteen years jà ọdún mẹ́rìndínlógún la fi jà ẹ sì wá fẹ́ kí n sọ láàrin ọ̀sẹ̀ kan àbí láàrin oṣù kan ọdún kan yọ gbà ẹ rí i pé láti sọ pé tá a bá fẹ́ sọ̀tọ̀ yóò ná wa ní twenty million àmọ́ a ti gbé lẹ́nà ẹja parí níta fẹ́ ṣe ká tó wá bẹ̀rẹ̀ ọ̀pẹ tá a bá parí ẹ̀ lódò lọ́sàn-án oṣù gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ tá a fẹ́ náà láàrin. bẹ́ẹ̀ ibi tá a ti wá lọ bí ogun bá ń lọ nígbà tí àwọn ẹ̀gbá tí wọ́n ti wá jagun tí wọ́n débẹ̀ gbogbo àwọn òde ẹ lọ́wọ́ gbogbo àwọn mòwe àwọn wo lọ́ àwọn wo lọ́ àwọn wo ló dominate ilẹ̀ mọ̀wé kì í sàwọn ará abẹ́kúta ẹ bá ń béèrè ṣé gbogbo mọ̀wé o ṣé lé ẹ̀gbá ni níjọ́ o bẹ́ẹ̀ náà làwọn akọni ṣe máa ń lé àwọn èèyàn àbí nígbà wọn bá ṣẹ́tù tán àwọn púpọ̀ náà àwọn èèyàn àwọn àwa láti gba bí àwa lolúwa yín wọ́n wà á wà ń bẹ̀ ní tó fa àwọn ọmọọba àti àwórìrú wọ́n yàtọ̀ síra wọn. mo sọ fún wa pé àwọn ọmọọba tẹ bá ń gbọ́ oníbà ẹkùn agbami ni wọ́n wà tẹ́lẹ̀ lábẹ́ ẹkùn olókun sẹ́ẹ̀ni adé agbami ni wọ́n wà olókun sẹ́ẹ̀ni adé òní onírúkẹ̀rẹ̀ funfun alágbára sì ni òrìṣà sì ni wọ́n pè bí olúfẹ́ di Ifẹ̀ tó ń jẹ́ òrìṣà Ifẹ̀ lónà ló di agbami òkun mú ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn erékùsùn ni ló ti parẹ́ láfi ń sọ pé ìjọba ẹran ìtàn lọ́wọ́ ẹgbẹ́ àwọn olùwádìí dìde tẹ́ ẹ bá náwó sáwọn dọkumẹ́ntìrì ẹ rí owó ńlá padà tí ó wúlò òyìnbó a máa ná two hundred million dollars èyìnbó a máa ná five hundred million dollars lórí dọkumẹ́ntìrì lórí fíìmù wọ́n sì rówó wọn padà ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ ṣe é nígbà tó pé àwọn empty headed lákàn kójọ a lè náwó lórí ìtàn ẹ wo documentary tẹ́ ń ṣe bigger than Africa ẹ wo bó ṣe buyì kún wa eléyìí ọ̀wá yá àwọn olórí wa lára pé ààrẹ Lájì Abbas ẹ wá gbogbo tó tiẹ̀ máa ń sọ yìí wípé ìtàn wa pẹ́ bẹ́lẹ̀ ìṣerí nì bẹ́lẹ̀ ìṣerí nì bó o la ṣe fẹ́ ṣe so ṣe ń pìrìsẹ́ǹtì sáyé ó ṣe ń pìrìsẹ́ǹtì tí wọ́n sì gbà pé òótọ́ ni bẹ́ẹ̀ ni ẹ̀rí làwọn mú wá kí ni ọ̀nà wa àrí sáwọn tí wọn ò tiẹ̀ lè gbé mọ́tò lẹ̀ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ni mí àwọn tó ń bẹ láàkóso ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ò rí gbogbo tá à ń ṣe bọ̀ látọ̀dún kẹtàlá yìí ṣùgbọ́n ẹjọ́ oníjọ́ kankan kan bus gọ́ọ̀mọ̀ Ṣèyí Mákindé gómìnà wọ́n ti ń o àwọn ẹbẹ̀lẹ́sìn káwọn high service jẹ́ fẹ́nu ọjọ́ òun la tó fẹ́ bọ́ nínú rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tá à ń ṣe yìí ṣòlá tó fẹ́ bọ́ ńbẹ̀ èmi ò ní kú ẹ̀yin ò ní kú etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ ẹjọ́ di ọ̀la apá kejì mọ̀bà oníbà ẹkùn ìtàn ńlá tí gbogbo ayé fẹ́ gbọ́ tèmi náà sì fẹ́ sọ á gbọ́ àwọn ìlú wo wọ́n tó tẹ̀ kí ló fà á tẹ́ fi kú òní mọ̀bà eré mi àbí mọ̀bà òkun nígbà wọn kú bí àwọn ìlú wọn tẹ̀ kí ló mú ọ̀tàn dé ilé Ifẹ̀ tí Odùduwà fi sọ di olóore mi àtojúṣe rẹ̀ kí ni ipa kábíyèsí ọba aládé ìṣẹ̀ǹbáyé ọba díago láti so gbogbo mọ̀bà papọ̀ èmi ò mà ní kú o ẹ̀yin ò ní kú o èmi ò mà ní sá o ẹ̀yin ò ní sá o á pàdé lápá kejì lọ́la ìtàn ni ò jẹ́ o ìtàn ni ò jẹ́ o ìbá ṣe bí ọlọ́ba ìtàn ni ò o. ààrẹ ń pitán ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé máa sọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè.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 tẹ ìtàn mọ́ kùtà o. orí bá ti kún kárán iṣẹ́ palábẹ́ bódò òkun ẹ̀ kò mú wẹ̀ o. ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba.